àbáàrí káwọn sàáfà kan gbé ọpọ́n yẹ̀pẹ̀ kalẹ̀ nítorí náà ni pé eléyìí wọn sínú sí àfa o àfa àtẹ̀bárí tó gbé ọpọ́n sọ̀fíẹ̀ kalẹ̀ tí fi ń ṣeré nù lé ọpọ́n pákó tí wọ́n máa ń bu yẹ̀pẹ̀ sí kìí sàáfà ẹ mọ́ lọ ọ̀dọ̀ rẹ̀ mọ́ nígbà tí èyí ṣe áchítẹ́ẹ̀tì tí èyí sì ṣe sọ̀fíọ̀ tí èyí sì ṣe pé ń fi yẹ̀pẹ̀ ṣeré kí ló fẹ́ fi yẹ̀pẹ̀ ṣe gbogbo àfa àtẹ̀bá ti rí yẹ̀pẹ̀ ńlé rẹ̀ kìí sàáfà gbogbo ẹnu la fi wí kíni fi yẹ̀pẹ̀ ṣe ẹni ó da yẹ̀pẹ̀ nù àfi kó fi kọ́lé kàìsí ní tá fi yẹ̀pẹ̀ síta ayọ̀ ká fi kọ́lé wọn wà lóun fi ń wo kádàrà áà ah, ah, mo sọ lánàá ní Òṣogbo anabi sallallahu alayhi sallam tó bá yẹ pé ẹ sọ pé ní mà ń wá fakọ̀ hátàwó fàwọ́ àdáàkì yẹ pé ní anabi lóní kẹ́ ẹ máa wo yẹ̀pẹ̀ pẹ̀lú àdìsí yìí àṣewárí kánabi ò máa wo yẹ̀pẹ̀ anabi lọtán ó dà anabi lòun jibirila wọn bá abubakar umar usman gbogbo àwọn sábẹ́ gbogbo wọn àṣírí kó mọ wo yẹpẹ lásìkò anabi kan ní ilé òun àfahàn ó mọ sábì dáadáa àṣírí anabi nínú ilé rẹ̀ matrimonial house rẹ̀ odidi oṣù kan ní matrimonial house anabi sallallahu alayhi wa sallam ló fi kan gógó ó kan gógó kún ní aisha radiyallahu anha ó ṣe sìnà ìwọ náà fi lọ́ra rẹ̀ wò hun níyàwó rẹ̀ ó ṣe zina ẹnìkan lọ ọmọlẹ̀ for twenty four hours bóòlù ọkàn ọkùnrin ó ti rí ọkùnrin ò ráyè gbà o ọkùnrin ò lẹ́mìí gbà pé ni ẹnìkan bá yàwó òun lò pọ̀ yóò bẹ orí òun tọ̀hún ni tàwọn obìnrin tẹ̀ tó ráyè gbà díẹ̀ ìpinnu mẹ́ mẹ́ lọ́lọ́kùnrin kọ́wọn ọkùnrin ó fẹ́ mẹ́rin ni àmọ́kùnrin wọ́n wá purọ́ mọ́ Aisha kì í ṣe twenty four hours for good one month ni wọ́n fi purọ́ mọ́ Aisha Aisha ò sì mọ̀ gbà tó délé ìyá rẹ̀ àbí bàbá rẹ̀ ló sẹ̀ tó mọ̀ pé ní àṣerúmọ̀ tẹ̀ wá ń ta pé òun ṣe sìná ló wá bí ìyá rẹ̀ ìyá rẹ̀ ni má da wọn lóhùn ìyá rẹ̀ ń pàmpà rẹ̀ pé má da wọn lóhùn ẹni tọkọ bá ti fẹ́ràn tí gbogbo ọkọ rẹ̀ sá òun lójú ọkọ má da wọn lóhùn wọn fẹ́ bà ọ jẹ́ ni ó ní òkè ó ṣẹlẹ̀ ó bí bàbá rẹ̀ náà ó ní ó ṣẹlẹ̀ ó ní òkè abájọ tánàbí bá wá sílé àwọn tí ó máa sọ pé kéfà tí ikùn ara lé yín kọ́ tí ó sì máa lọ abájọ àṣerúmọ̀ yìí ti wà ńlẹ̀ lòun ò mọ̀ ọlọ́rọ̀ àbètí dídi ọ̀dà ànábì náà fẹ́ wá dé báwọn ànábì bá dé ànábì ó bá ní lànábì bá tún dé ànábì bá tún ṣe wá sí Aisha aya ìdájọ́ sí náà ó sì ti sọ̀kalẹ̀ pàṣẹ Aisha náà lọ́lọ́run jẹ́ ó sọ̀kalẹ̀ Aisha ànábì ní tọ́ ọba ṣe sì náà gẹ́gẹ́ báwọn èèyàn ti ń wí àyà rẹ̀ kọ́kọ́ ṣe gbì tó o bá ṣe ṣìnà tú bá lọ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ó forí jì ọ́ a ṣe mọ̀ nǹkan téèyàn ò ṣe kún wálé yẹn ṣe ṣe mọ̀ pé bí òní ó ṣe rí lára èèyàn kún ó tún wá dé kóòtù bí òní ó ṣe rí lára èèyàn kún tọ̀hún ó tún wá jẹ́ kí ni o yàwó ànábì bí òní ó ṣe rí lára Aisha kálukú náà fojú fíwò rẹ̀ Aisha wa ni ìwọ́tọ̀ jáde bí náà ó tún mọ̀ ni pé òun ò sí ẹ ní òun ò mọ nígbà bá sọ fún òun lòún mọ ó dà ìyá ẹ sáà mọ ọmọ tẹ ẹ bí ntí baba kásùmù wí kò ní pè ní rọ̀ṣúlù láì mọ̀ ntí baba kásùmù wí òun ẹ dá lóhùn ah ọ̀nà ah ntànà bí ba ti wí ni o àwọn ò lè àwọn ò lè fa nàbí ọlọ́run lè sí ah ó bi baba rẹ̀ bẹ́ẹ̀ ó dà tẹ̀ gbọ́ ti baba mami ẹ̀yin ńkọ́ ẹ̀ pé ó expect gbégbé wọ́n mọ̀mọ́ àwọn ìyá ọkọ ẹ̀wọ̀n pé wáyé pé ìyá ọkọ míì náà ni yóò dìde mọ́ ọkọ ni àbí ìyá ìyàwó sọ́rí ẹ̀wọ̀n pé yóò dìde mọ́ ọkọ ni ìyá ni a òjíṣẹ́ ọlọ́run ló sọ̀rọ̀ o èmi náà ò ní nǹkan kan tí mo lè sọ lé ìgbà yẹn láìsà tó wá rí i pé òun ò ní ẹnìkankan tó lè gbìjà òun ló wà wọnú ilé lọ ló ń lọ sunkún kí ló yẹ kánábì ó ṣe ṣèbó yẹ kó gbé ọpọ́n sọ̀víọ̀ jáde kó tẹ yẹpẹ̀ àbí ẹ bá yòǹbó sẹ́lá Muhammad ó yẹ kánẹ́bí ò gbé ọpọ́n yẹ̀pẹ̀ jáde kó tẹ̀ kó fi ka tẹ̀ kó tẹ̀ kó tẹ̀ kó tẹ̀ kó dà lọ gàràrà Aisha rè lójújọ lójú ọpọ́n yìí ah Aisha ah láàyè Aisha lójújọ lójú ah ah anabi ò ṣe bẹ́ẹ̀ ìjọ kìíní ìjọ kejì ọ̀sẹ̀ kan inú anabi sì ń bàjẹ́ inú rẹ̀ sì ń bàjẹ́ inú rẹ̀ ń bàjẹ́ sẹ́ ipe ni wọ́n purọ́ mọ́yàwó òun kò kàn lè sọ ipe ni òótọ́ ni irọ́ ni títí tó fi dìde lórí yútúbà pé ní nígbà tí kìnìún dé góńgó kí ló dé tẹ̀ ní mi la lórí àwọn ará ilé mi ọ̀dà sẹ́ kó sọ pé bóyá òótọ́ ni àbí irọ́ ni kí ló dé tànà bí ògbé ọpọ́n tá a fi ń ṣeré òun kó gbé jáde láàfin mọ̀ pé ìmọ̀ ìsáábì àfàtẹ́bá bá ọpọn yẹ̀pẹ́ ńlẹ̀ rẹ̀ òfin ṣeré òfin ń wòṣẹ́ òun wà tí ó jẹ́ búlígàtì lìmájílísì ni òun wà tí ó jẹ́ ni kò sínú àfa alùfàlélẹ́ yìí hàn nílẹ̀ yorùbá àfa lẹ́nu tó bá ní nákàlí nákàlí tó gbóná àṣírí àwọn kúndí yálà nákàlí tápà ni o àbí nákàlí yorùbá ni o àfàànù àfàànù gbowó bẹ́ẹ̀ sì ni àwọn kinní yìí àwọn bàbá wa tó ti kọjá lọ ọlọ́run dákun kó bá wa kẹ́ wọn ọlọ́run kó bá wa gẹ̀ wọ́n àwọn bàbá wa táwọn náà lò nù àwọn kinní yìí bí mọ̀ ṣe máa ń jọ́ náà lọ́hùn nù àwọn sì lò ó wọ́n fi gbé ẹ̀sìn ga bí kò ń lo agbo kẹfìrí ẹgbàá tọ́lọ́run ń gbé wá sí ìwé bẹ́ẹ̀ lóṣù tí ń bọ̀ àbí lọ́dún tí ń bọ̀ tí n bá tó fi lè bá yín tẹ̀ ń forúkalẹ̀ fòsà yìí ọba yín ni ó kọ́kọ́ parẹ́ kẹ́yìn ìjòyè náà tó máa parẹ́ wọ́n sì parẹ́ lóòótọ́ tó wọn bá tẹ̀lé àwọn mi ò sì tẹ̀lé láàfin ilé gbogbo Yorùbá ilẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá àbá ti ń rí ilé ọba a sì rí mọ́sálásí a sì rí ilé a rí mọ́sálásí lẹ́gbẹ̀ẹ́ ilé ọba a sì rí ọjà àwọn àfáà yìí ni wọ́n ṣiṣẹ́ débẹ̀ apá kan wọn náà sì lónú kínní yìí gẹ́gẹ́ bí ìmọ̀ wọn ti mọ ọlọ́run sì gbà fún wọn lẹ́sìn wọn ò fi wá jíìpù wọn ò fi wá ilé wọn ò fi wá ipò wọn ọlọ́run dàkún kó bá gbà á lẹ́sìn fún wọn ọlọ́run kó bá àforíjì wọn àwọn èyí ṣèpèlè àgbàlagbà àyèsí ṣèpèlè àwọn tó ń ti lọ ní máa wí ni àwọn àlùfáà ni wọ́n máa ń ba àwọn onísùnà jẹ́ pé wọ́n ń bú àwọn àgbàlagbà torí wọn ò fẹ́ káwọn èèyàn gbọ́ ní tá wí ntàwa máa wí nu àwọn bàbá tí wọ́n ti lọ ọlọ́run kẹ́ wọn ọlọ́run gẹ̀ wọn gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n lò ó láti fi gbé ẹ̀sìn ga kìí fi ṣe fúnra wọn ṣùgbọ́n wọ́n lò bímọ wọn ṣe máa ń gbà náà lọ́hùn àmọ́ wọ́n ti wá rán àwa ọmọ wọn lọ lé àwa wá dé láti lè yá àbátì bàbá tẹ̀sẹ́kù ọlọ́run àtànábì rẹ ní eléyìí ò tọ́ ẹ̀ mọ́jà lò a bá pèpè sójú ọ̀nà ọlọ́run ọba ẹ̀já pè bá a bá sì lágbára mọ́ ẹ̀ńtọ́lọ́run bá fẹ́ nílò yóò gbà. bọ́tà àwọn khalafun àdọ́ usalawat wọ́tábà ushawat wàsófà yalqawna ghayya àwọn àlífà táwọn jogun kìíní yìí obìnrin ni wọ́n ń lò fún tẹ́tà ìrálífà ti ń bóra nígbà tá àlífà bá ti ń bóra kó lè bá skin kó lè bá pupa dáadáa so obìnrin ni wọ́n lò fún jíìpù ni wọ́n lò fún bí wọ́n ṣe sọ fún ọba pé ọba jòkó ń bẹ̀ ọ́n tọba ó sì jòkó ọba dìde ń bẹ̀ ọ́n tí ó sì dìde ọba màálù méje mo fẹ́ mo fẹ́ ṣèyàwó tọba ó sì kó wa àbí gómìnà àbí president wọ́n ní lẹ́nu dáadáa lẹ́nu nǹkan táwọn bàbá yìí ṣẹ́kù táwa sì ti sọ pé ó yẹ ká jó ná ó yẹ ká sun ná ó yẹ ká dànù. No òun làwọn wọn ń lò tó ń pera wọn ní àáfàá irú àwọn eléyìí wọn yìí sáàfàá àlùfáà ni wọn. sòlílẹ̀ yorùbá ẹ̀ǹ tó gbowó tó ní máa ṣe tí ó sì máa ṣe kódà kó jẹ́ pé dání ń lò kódà kó jẹ́ pé ní àlìjànú ní ń lò kódà kó jẹ́ pé ní orí ọmọ orí èèyàn pàtì èèyàn ní ń lò òun làáfàá ńlẹ̀ yorùbá gbogbo àwọn eléyìí wọn yìí sáàfàá àlùfáà ni wọn wọn ò ké ní tí wọn bá nù tíra. No àáfàá ńlẹ̀ yorùbá òun lẹ́yìn tó jẹ́ pé ní ó mọ̀ àǹtú hàn ó mọ̀ àjò ṣe ó mọ̀ kèése wọ ní gbogbo nǹkan wọ̀nyí téèyàn bá ti ń ṣe lórí sunna rukiyatu shar'iyya inú hisnul muslim inú quran inú àwọn awurad inú àwọn adhkar àmọ́ ká máa sọ pé ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ màálù ẹ̀jẹ̀ ẹlẹ ẹ̀jẹ̀ tantabara ẹ̀jẹ̀ ẹyẹlé láfi hàn kùrìsì òun wàlíkẹ́tù àlẹ́ká gbogbo àwọn nǹkan yìí ṣíríkù ni àfi eh, eh, bí eh, kódà àwọn olórin máa ń kí wọn bẹ́ẹ̀ wọ́n fi kálámù dámọ́ lẹ́kùn àríṣe kọ́ńdúkọ́ńdú àfáànù nílẹ̀ yorùbá àfáà tí bá ti ń fi kálámù dámọ́ ní lẹ́kùn àríṣe kọ́ńdúkọ́ńdú tó ń han wíníwíní sójú pépà tó ń han wíníwíní òun làáfà kìí sàáfà o àlùfáà ní gbogbo irú àwọn eléyìí o ẹ já bọ́ síbi wáàsì tàlàfà nílẹ̀ yorùbá níbi wáàsí àfà nílẹ̀ yorùbá níbi wáàsí òun lẹni tó jẹ́ pé ní gbà tí ń bọ̀ wá bí wáàsí yóò ti kọ́kọ́ tọ́ gbogbo ohun tí ó bá tọ́lá gbogbo ohun tí ó bá wé síbi wáláwà ní gbogbo tí ó bá fi sápò gbogbo tí ó bá fi sí gbàdí tí ó bá fi sápá tí ó bá fi sí ibi ọmọ níka yóò ti ṣe gbogbo ẹ̀ kó tó jáde tó bá wá jáde àáfàá nílẹ̀ Yorùbá tó bá ti ní mọ́tò kò gbọ́dọ̀ wára rẹ̀ o àáfàá gbọ́dọ̀ ní dírẹ́fà a sọ pé ìwọ ní dírẹ́fà bẹ́ẹ̀ bá lọ́nà bá bóyá láṣìírí débẹ̀ àmẹ́ta lè pè láàfàá lálá a gbọ́dọ̀ bá nídìí sí arìn chairman dírẹ́fà mélòó lẹ ní chairman ò ní dírẹ́fà kankan fúnra rẹ̀ ní wàrà rẹ̀ àti gbogbo àwa tá a jòkó ń bì a sọ pé ìwọ ní dírẹ́fà o àmọ́ àfa nílẹ̀ yorùbá mẹ́ńtálítì wa ni pé kò gbọ́dọ̀ wá mọ́tò fúnra rẹ̀ wọ́n gbọ́dọ̀ wá ni báwọn gómìnà àwọn ọba ti ń ṣe ló yẹ kí àfa náà máa ṣe kódà mọ́tò tí ó gbé wá ó gbọ́dọ̀ jẹ́ jeep àbí latest tó máa ń lò lásìkò ìgbà náà òun làwọn èèyàn mà láàfáà táàfáà bá wá dé wá sí àfáà ó gbọ́dọ̀ jẹ́ pé kárí inú wáàsí rẹ̀ èrò pọ̀ burúkú èrò pọ̀ lálàsè àfàànù wọ́n á jẹ́ pé èèyàn tasẹ́rẹ́ làwọn arìn bí wáàsí àfa kì í sàfa ọlọ́run ti gbà fún ọlọ́run ìgbàdúrà rẹ̀ àfa nílẹ̀ yorùbá òun ni kí ajánásì mẹ́rin kó dúró lápá ọ̀tún ajánásì mẹ́rin kó dúró ní apá òsì àárọ̀ wáàsí mẹ́rin kó sì dúró ní iwájú kọ́ máa wá fà á ìkàtẹ̀ sọ́nù orú àwọn àǹfà báyìí wọ́n ní dókítọ̀ ẹ̀yin tí mo ń ṣe wàhálà ẹ̀ tí mo ń ṣe wàhálà púpọ̀ jù nínú wáàsí yín <laughs> wáàsí ilẹ̀ Yorùbá ó gbà báwọn kí lè fẹ́ sọ tó tó báwọn ṣé wọ́n á gbọ́ gbogbo tẹ̀ ń wí wọ́n á gbọ́ àyà kan ṣoṣo nínú tẹ̀ ń wí tẹ̀mí bá ti mú àyà kan wàhálà ìlú àwọn fi ń ṣe wáàsí ń tà wọ́n. nígbà tẹ́ pé àyà kan téèyàn mẹ́rin bá fà that is ten minutes èèyàn mẹ́rin ní òtún fà bí another ten minutes so another mẹ́rin ó tún fà ten minutes yóò fi yóò sì fi ìtàn Musa rí ejò ejò rí Musa ejò wá sọ fún Musa pé kó mọ̀ lọ Musa wá sọ fẹ́jọ tó bá tún ṣe yí nǹkan yóò tuntun wáyà yẹn bẹ̀rẹ̀ wọ́n tuntun fà àrọ́wá sí náà ìṣẹ́jú mẹ́wàá so gbogbo eléyìí wọn ò ti fi gbà yẹ àwọn tó wá gbọ́ wá sí lódodo sì ní àwọn tó wá gbọ́ wá sí náà ah! ohun àfa àwọn dùn lálàsè ohun rẹ̀ dùn burúkú ohun rẹ̀ dùn tí ò dáa sẹ́tẹ̀ rí èyí àárọ̀ wá sí ti máa ń défìlà àbúrò òun ah! mo máa ń gbádùn ohun rẹ̀ púpọ̀ ó ní fàṣà púpọ̀ sẹ́ wá rí àárọ̀ wá sí òun ohun mo gba tiẹ̀ púpọ̀ wá sí àfààní ńlẹ̀ Yorùbá àwọn náà ti mọ̀ tí wọ́n wá àmọ́ wàlílà ilhamd ìgbà tó lọ ní kí siratal mustaqim ó jáde àwa mọ̀ tí wọ́n ń pè láàfáà díẹ̀díẹ̀ kìí ṣe dandan àwọn bàbá wa tí wọ́n rí rọ́wàsí fún kìí ṣe wọ̀ lára wàsí kò sí máìkì ńgbà náà bàbá sì ti dàgbà wọ́n ní ìdí àrọ́wàsí àmọ́ àwọn àti wa nísìn ọ̀dọ́ ni o déédéé rúbọ abáyé náà ni ọ̀dọ́ náà ni o tàbí kó mi ò tẹ̀ mọ́tò wa máìkì sì ń bẹ lẹ́nu rẹ̀ máìkì ń bẹ lẹ́nu àrọ́wàsí ń bẹ lẹ́nu àjánásì ah ah àwọn àfáà ní àwọn àfáà ní ṣé n tí mo wí wọn ò gbọ́ lẹ́yìn ni ṣé n tí mo wí then àfáà ibi máìkì rẹ̀ náà yóò tún máa sọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ bí àwọn ọlọ́lá ti máa sọ̀rọ̀ àfọ̀ gbọ́dọ̀ máa sọ̀rọ̀ kó máa pariwo ẹ̀ ẹ̀ sàṣàlátù fòǹsẹ̀ ńlá àwọn àfáà ní ká sàṣàlátù fòǹsẹ̀ ńlá ládàá salatu. àwọn àfáà ní ládàá salatu wa àfáà ṣe bẹ́ẹ̀ mú máìkì dání èwo lẹ́yìn lè gbẹnu síbi máìkì kí gbogbo èèyàn ó gbọ́ kẹ́ ẹ fi dín àsìkò kù sí ẹ kàn wá ń wéṣì àsìkò ni àfáà ẹ dákun ẹ já chẹ́ǹjì sí súnà tànàbì ẹ àwọn ènìyàn kún ó nínú àsìkò wa àfáà ẹ má wéṣì táìmù àwọn èèyàn mọ́ ẹ dákun so àáfàá nílẹ̀ yorùbá òun lẹ́nu tó lè pààyàn lẹ́rìn tó bá dé wá sí yóò sá ju àwàdà kan lẹ̀ báyìí gbogbo yóò wá gbókìtì ẹ̀rín àáfàá nà àáfàá nílẹ̀ yorùbá òun lẹ́nu tó mọ oríṣiríṣi òwe àti oríṣiríṣi àkàwé ọ̀rọ̀ àfi tá a bá jẹ́ èèyàn ká bá a jẹ́ èèyàn ẹ̀já sọnù ká má bàa sọnù yóò sá máa wá wọn sájà yìí kan unnecessary sájà yìí àwọn unnecessary sájà yìí kan kódà ẹlòmíì ò lọ yóò máa lọ kàwé Yorùbá nítorí rẹ̀ láti máa kọ́ kalẹ̀ àdìtú kó lè bá a máa gbé a ah, lálẹ́ àṣẹ ọ̀rọ̀ ń bẹ lẹ́nu àfa náà ẹ̀já jẹ́ èèyàn ká bá a jẹ́ èèyàn ẹ̀já sọnù ká sọnù ẹ̀já ah, ah àwọn gbogbo àwọn ọ̀rọ̀ kìnnìbà àfọwọ́sàmọ́ tòjọ àáfà ńlẹ̀ yorùbá nù àáfà ńlẹ̀ yorùbá òun làáfà tó bá lè búyàn ó ń ṣe wáàsí lọ bẹ́ẹ̀ náà kọ́ ni dr lágbájá ló ń sọ pé kínní irọ́ ni bẹ́ẹ̀ náà kọ́ ni gómìnà lágbájá gọ́vnà kínní báyìí àwọn àáfà là ń sọ̀rọ̀ gọ́vnà ń tọ́ ṣeun iṣẹ́ náà ni ọtí ah! gbọ́ sídìí àfa kínní ó fàyà gọ́vùnà kínní ni kódà gọ́vùnà kínní ò lè ṣe nǹkan kan fún un ṣé gọ́vùnà kínní wa ara yìí tiẹ̀ gọ́vùnà kínní wa mọ̀ pé lágbájá ń sọ̀rọ̀ àbí kí gọ́vùnà kínní ó tún tì tó ní gọ́vùnà kínní ti gbogbo àfa àmọ́lé kó fún un ní popularity gọ́vùnà kínní ò yá ni dá lóhùn tiẹ̀ ní a ah! ó sọ lálàá sí ọ̀rọ̀ sí gómìnà gómìnà ń kówó jẹ kò sí gómìnà tí èyí kówó jẹ lóòótọ́ kò sí gómìnà náà kò sí gómìnà tí èyí kówó jẹ ìkójẹ wọn yàtọ̀ ọ̀tọ̀ síra wọn ni ó nẹ́pọn jura wọn lọ gómìnà míì tó bá fún ọ ní hundred million pé fi ṣe nǹkan sínú ìlú omi ò kó yóò rọra kó ten percent ń omi yóò sì kó eighty percent yóò fi twenty percent ìlú yòókù fún ẹ̀yìn aráàlú àbí kò mi kó ninety kò sí gómìnà tí ó kó hundred bí ó adébí wá sí òun ni ó sì ti ní àwọn informant bóyá ni àwọn habir tó mọ̀ fún ní ìròyìn ibi tí wọ́n ní kó náwó sí ni owó omi tí wọ́n ní ẹsẹ̀ ń jò ní ìṣẹ́ṣe gómìnà lágbájá owó omi tí wọ́n fún yín owó orúkọ wa tẹ́ fi yáwó ní United Nations tí ọ ṣe olè ní ọ àwọn àfáànù àwọn àfáà làwọn eléyìí o àwọn ẹni táwọn Yorùbá mọ̀ láàfáànù àfáà kìí ṣe wá àṣìbáwọn àwọn àfáà yìí ṣe wá àṣìbáwọn tó bá fẹ́ sọ ànábì ti kọ́ wa bá a ti sọ sallallahu alaihi wasallam ó ní àfáà ànábì ní ẹni tí a lè mọ̀ lẹ́yìn tó kúkú ṣẹ̀yí dí òun tẹ́lẹ̀ tó rí irú gómìnà bẹ́ẹ̀ tó wá gba government house lọ mo fẹ́ rí gómìnà àfa àkùsáyè ẹ̀ ṣe booking ni ó dáa mo ṣe booking wọ́n á jẹ́ wọlé wọ́n á ní àfa àbí gómìnà bẹ̀rù ọlọ́run ìwọ gómìnà nǹkan báyìí báyìí báyìí ọlọ́run ò fẹ́ ọ sì ti ṣe àmọ́ bó ti tọ́ bó ti yẹ ni mo sọ léyìí mo fi bọ́kùn kú ò ara mi mo sì fi gba àwọn aráàlú lẹ̀ torí bọ́lá ń sọ ní alukurani yìí pé òun ò pa àwọn ọmọ Ísírẹ́lì rẹ́ bí ẹ bá ṣe yí pé ní àwọn ẹni tó ń sa ìdá ń sa ìdá àwọn àfa àbẹ́ sì dákẹ́ mo ṣèwù ara mi mo ṣèwù àwọn aráàlú mo ti jíṣẹ́ fún ọ èyí tó bá wù ọ́ ńgbà náà kọ́ wá ṣe tó bá wù gómìnà èmi lọ́sọ̀ yìí fún ẹ lọ́ọ́ fi ṣẹ́wọ̀n èmi lọ́sọ̀ yìí fún ẹ lọ́ọ́ pa á àfa àti sọsọ tiẹ̀ tí wọ́n bá pa òkùnkù ṣẹ̀yìdì ẹ̀yẹn ta làfa àti òwà lọ gọ́mìnà house gọ́mìnà house ta ni àfa àti ó lọ àfi ká gbé gbà wá àṣìṣì ta ká wá máa nùṣẹ́hìr bìlùlámà wàbìlùmàrà ká máa kó wọn tàbí ọjọ́ mẹ́jọ èyí wọ́n ṣe wá sí kì í ṣe wá sí ìkànnù àwọn àfa àtẹ̀ ní àbíkànnù àwọn ọba wọ́n lọ ṣe wá àáfàá báwọn náà ló ṣe wá sí fún ọjọ́ yẹn níta gbangba khalifa ọ̀wọ̀ náà ọ̀sẹ̀ kíní báyìí ọ̀sẹ̀ kíní báyìí kí ló ń ṣe nǹkan tó lọ ní ọ̀sẹ̀ báyìí ọ̀sẹ̀ ni ah, khalifa ni lóòótọ́ ni àmọ́ àáfàá mo rí i pé orí yín ti di apple tó pọ́n apple tó ṣe kíni tó pọ́n èmi ni mo wá fẹ́ ká mo fẹ́ káàpù náà ìyẹn pé ní yóò bẹ àfa lórí náà pé ní àfa yìí ọ̀ mọ́ wá ṣiṣẹ́ ìwọ kánú alukurani ni ọlọ́run rán ẹ̀ ń tó lóore jù ọ lọ lọ́nà àìmọye ìgbà tí wọn náà sì jẹ́rìí pé lóore jù ọ lọ ó rán sí ẹ̀ ń tó burú jù mí lọ lọ́nà mílíọ̀n tó burú jù mí lọ tí wọn náà sì mọ̀ pé ń tọ̀hún burú jù mí lọ ọlọ́run wa ń sọ fẹ́ni tó dáa jù ọlọ́run pé tó ọba dáadáa ẹni tó burú ń kọ́ọ̀lá lẹ́yìn náà ọ̀rọ̀ tútù ni ọba sọ o ọ̀rọ̀ pẹ̀lẹ́ ni ọba sọ o àbọ̀ ọlọ́lá tó Musa ni àfa ọlọ́lá tó Musa àbí gbogbo ohun tí mo ṣe ń sọ ó ti burú tó ti fìrẹ́ ó náà àgbo ohun mo ṣe yìí náà hábà èló náà mo kó jẹ inú hundred million mo wá kó nine hundred million náà jẹ àbí ninety lọ́wọ́ á náà sọ pé àbà orí rẹ fẹ́ lọ sí i a máa wá àṣìṣe ni tó bá bá ṣe wá sí i a ṣe wá sí i tọ́ a sì pẹ́ ní kọ́rọ́ tá a ní dá kọ́ńtọ̀n kálukú náà pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá a nà ní pọ̀pá ni kálukú máa mú tiẹ̀ àmọ́ ká máa wá dá kọ́ àbí ká máa ní ládùúgbò báyìí àáfàá báyìí eléyìí kò ṣe wá sí i ṣùgbọ́n àáfàá ti máa ń búyàn tí ń la akọ mọ́lẹ̀ èyí ò ní ó ṣe wá sí ẹ nílẹ̀ Yorùbá èyí tó sì la akọ mọ́lẹ̀ ń jò ní náà kálukú mọ tó padà já sí. àáfàá nílẹ̀ Yorùbá ani tó bá dé wáàsí tá a fa àtìmọ́tò rẹ̀ bá ti débi wáàsí òní ó kọ́kọ́ pẹ́ kó tó dé òní ó pẹ́ dé òní ó dé kányìn níbi wáàsí tiwa yìí àwọn àfa àwọn kọ́kọ́ dé lẹ́yìn àwọn màmá wa tó kọ́kọ́ dé táwọn gba first àwọn àfa àlàgbà second tá a dé sí kejì kẹ́yìn jàmọ́ tó máa wá dé kódà àwọn àfa tó wá láti Ìlọrin wọ́n síwájú àwa tá a wà lẹ́kọ̀ọ́ yìí dé àwọn àfa súnà nù wọ́n síwájú àwa tá a wà lẹ́kọ̀ọ́ dé àwọn àfa àlùfáà nọmba one nílẹ̀ yorùbá àwọn àfàlùfà òní òde kányìn nọmba two tó bá dé ìlú ní gbàràgbàgbùdùgbùdù gbàràgbàgbùdù tìlù ti fán làáfọ̀ òfin dé ee àfa dé ilé ó rọ̀ ọ́ tá a fa àbá wa dé gbogbo wa wà á dìde dúró nígbà tá a bá ti ń gbọ́ bàǹtírí àfa ni gbogbo wọ́ọ̀ ti dìde dúró tá a bá wa dìde dúró a gbọ́dọ̀ jòkólẹ̀ títí titi ni o tá a fọ òfin jòkólẹ̀ ẹ tó bá jòkólẹ̀ tá a fọ òtí jòkólẹ̀ ọlá rẹ̀ jòkónù kò tún dìde mọ́. ee eh, abala wí bẹ́ẹ̀ ee eh. ọ̀wù níbo lẹ sáré lọ tẹ̀ wá mi tó báyìí. tìlù tìfọn la fòfin débi wá sí gbogbo ẹ̀yìn àfa àtẹ̀ ń gbọ́ wá níbi wá sí siratul mustaqim àwọn àáfàá súnà ni ẹ jáwọ́ ń bẹ̀ mi ò bá jáwọ́ ń bẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wá sí náà ọ̀wù kí lẹ́yìn náà ń wá lọ bí àáfàá tó jẹ́ pé kò jọ sakara kò jọ fújì kò jọ kìnìún náà ní tiẹ̀ náà kò jọ rárá ẹ̀dá kan so anabi ni ẹni tó bá yọnu sí pé kí wọ́n máa dìde fóun ní dúró la ilaha illallah muhammad rasulillah kóńtọ̀ ń lọ wá ààyè tó bá dáa nínú iná òun ni àwọn bàbá wa àáfàá sunna sheikh kamal alhaji àgbà rahimahullahu ta'ala tẹ n bá tún dé wá sí tẹ ẹ bá tún dìde fún mi bàbá bínú níjọ náà ọlọ́run kó bá a kẹwọn àwọn àáfàá sunna nù n bá tún dé tẹ ẹ bá tún dìde fún mi ẹ gbọ́dọ̀ dìde mọ́ àbẹ́mọ̀ akúnlẹ̀ àbẹ́mọ̀ so àwọn àáfàá tiwa alufa tìlù tìfọn ni àwọn àfáà tó bá jókòó tán tí gbogbo yín jókòó aago mẹ́sàn-án ni wọ́n ní wáàsí ó bẹ̀rẹ̀ aago méjì làwọn sì máa kírun tírun sì ti wọlé láti bíi twelve thirty something àbí nìyẹn pé tó one títí di one àyílà àti wọlé ní gbogbo nàìjíríà àáfà ò wá ní dé àyàfi bóyá bíi twelve ẹ wò nǹkan o ó wakati wákàtí méjì tí àìlẹ̀ ó bẹ̀rẹ̀ àbí wà nígbà míì àáfàá wa ní àwọn bíi márùn lápọ̀ ọ̀tún lápò òsì àwọn wọn jáná sí lọ táwọn ọmọ bá jáná sí tán tí gbogbo agbódákẹ́ ẹnìkan wà dìde yóò wá bẹ̀rẹ̀ kàsídà tí yóò fi mọ kí àáfàá ní mẹ́sàn-án kàsídà lárúbáwá tó bá kí àáfàá tán wọ́n tún á túmọ̀ yorùbá ìrún kù thirty minutes tírun bá kù thirty minutes làáfóun ṣẹ̀ṣẹ̀ wàá bẹ̀rẹ̀ wáàsí yóò wàá bẹ̀rẹ̀ wáàsí látago kan àbágo kan àbọ̀ méjì méjì àbọ̀ mẹ́ta mẹ́ta àbọ̀ mẹ́rin mẹ́rin àbọ̀ so làlúrí ni tọ́ làlúrí ó ní làlúrí gbé àfáànù <laughs> làáfóun máa sọ̀rọ̀ lọ kò ní dákẹ́ mọ́ nínú àpẹẹrẹ tá a sì máa fi máa fà gbà ńlẹ̀ Yorùbá ni pé tá a bá a ti sọ̀rọ̀ tán kò tó sí anybody tó tún gbọdọ̀ sọ̀rọ̀ mọ́ salamu aleykum ni kíjọ kò túká ni kódà bá a fa bá ṣe àṣìṣe nígbà tẹ́mi kọ́kọ́ dé nàìjíríà tẹ́mi ò tí ì ma tí ì tí ì kéwu irú àwọn àfa báyìí alọ́bì kan náà ni làfa bá sọ ntí ò yẹ ọ̀ma ni ah mo bá sọ fún inú àwọn arọ́wà sí pé ah ẹ dákun mo ní taalik lórí nǹkan tí àfa sọ yìí o mo ní kọ́mẹ́ǹtì lórí nǹkan tí àfa sọ yìí o ah àfa sọ̀rọ̀ ẹ̀yin tó wá sọ̀rọ̀ à ah, níbi àwọn èsè báwọn nàìjíríà ń bíbá yé o à ah, àwọn èsè báwọn ò ní tọ́ ọ dà ntàfà ti wá sọ tó wá jẹ́ mistake nǹkan ọ̀nà ẹ̀ eh, wọ́n mọ̀ tún ṣe gbà mí àbí kẹ́ ah, ìyẹn ni pé kíkálukú mọ gbélé yìí ń lọ náà so ẹ rí i pé ní sèrètò mustakim táwa bá ṣe wá sí tán wọn ní chairman kí lè rí sí alaro kí lè rí sí sirajudeen kí lè rí sí afa zikirulayi afa kílẹ̀ rí sí kálukú ó sọ comment léyìí tó jẹ́ pé a fi túnra wa ṣe tí kálukú náà ó ti mọ ibi tí àtúnṣe wà tá a rọra sọ pẹ̀lú tá a dọ́gbọ́n sí i tí kálukú náà ó sì ti mọ ibi tí àtúnṣe wà pẹ̀lú ọgbọ́n bọ̀tà àwọn yìí tó bá ti sọ̀rọ̀ tán láta kò sí kọ́mẹ́ǹtì mọ́ tá àfàgbà sọ̀rọ̀ níbo pòfẹ́sọ̀ dókítọ̀ níbo tá àfàgbà sọ̀rọ̀ a gbé e lọ bẹ́ẹ̀ náà ni so eléyìí ẹ dákun ẹ jẹ́ ká change rẹ̀ siratul mustaqim pẹ̀lú àwọn afa sunna tó wà ń bẹ́ẹ̀ wọ́n ń sọ fún gbogbo àwọn afa ká change rẹ̀ sheu adam rahimahullahu ta'ala nínú àwọn afa gbà tí wọ́n sì jẹ́ afa gbà fún gbogbo ilẹ̀ yorùbá káfàtà kọ́tìbàtàn káfàtà sheu adam rahimahullahu afa gbà fún gbogbo ilẹ̀ yorùbá ìkànnú àwọn senior wa ńgbà tá a wà ń lé kéwú tọ́lọ̀ ń bùn ní kéwú ó máa wá ń kọ kàsídà a wà níbi òdéńjọ kan ló bá kọ kàsídà bí bàbá ṣe fẹ́ bẹ̀rẹ̀ wá sí ló bá sáré dìde pé ní òun fẹ́ sọ̀rọ̀ àwọn àgbà àfàtànjá jírọ̀rọ̀ wá sí àwọn ni wọ́n lè bá bẹ̀bẹ̀ lọ́dọ̀ bàbá yìí pé kún ojú kọ kàsídà náà màmá ní kala ẹ̀dá kan ẹjọ́ wí ní tó fẹ́ wí ẹjọ́ wí ẹjọ́ kà ló bá kà gbogbo kọ̀sídà látòkèdélẹ̀ ṣéwà ádámà ló fi yìn rahimahullah ó ka kọ̀sídà tán báyìí kàkà kí bàbá ó máa yìn bàbá bá bínú wọn bínú téèyàn sì rí ìbínú yẹn lójú wọn pé ní ah tán lásàkàsà mo bẹ̀ ọ́ ni àbí mo rán ṣẹ́ àwọn bàbá yìí ló yẹ kọ́ ọmọ kí wọ́n bá kọ kàsídà àwọn ló yẹ kọ́ ọmọ kì í kàsídà àwọn bàbá àgbàlagbà tó ń jòkó kalẹ̀ yìí àtàwọn àgbàlagbà tó ń ti lọ látẹnu òní lọ tẹnìkan bá tún tí n bá tún jókòó tẹnìkan bá tún ṣe kàṣídà tó fi ń kì mí àwọn bàbá àgbàlagbà tá a kọ́ nípa àwọn yìí ní láti lọrin délẹ̀ yorùbá dẹ́kun bíi àwọn ẹnikẹ́ni máa ń ṣe kàṣídà so àwọn àfáà àlùfáà tiwọn tiwa àfáà àwọn ni wọ́n máa kì tí wọ́n máa kò ní dá wọn lákẹ́ àwọn yusukitu wọn mọ̀jà àmàlàtà àbíkó náà wọ́n kẹ́ dákẹ́ ó ti tó bẹ́ẹ̀ náà ó ti tó àwọn afọ àyètò wọn àwọn ọmọ kí ó tún wọn mọ ọ̀ràn bí òkòtó kí ẹ ṣe pé ó ní wọ́n dákẹ́ o àwọn náà ti understand rẹ o àwọn náà ti understand rẹ o ó ti tó bẹ́ẹ̀ náà kò sì ní sọ̀rọ̀ sókè ó ti tó bẹ́ẹ̀ náà ó ti tó bẹ́ẹ̀ náà ọjọ́ ti lọ ẹ̀jẹ̀ abẹ́rẹ́. àwọn àtọ̀hún yóò tún máa ran wọn máa ran bí òkòtó bí ò bá tẹ̀ gbọ́ tiwa ṣé yóò gbọ́ ti ṣé wàá so ẹ̀ change methodology wá sí wa nínú àpẹẹrẹ tá a bá máa fi mọ àwọn àfáà àgbà ò ní pé àwọn àfáà kọ̀ọ̀kan ní nítorí máa fi bẹ̀rẹ̀ wá sí anabi sallallahu alayhi wa sallam ó ní nítorí náà máa fi bẹ̀rẹ̀ wá sí ntànàbí fi bẹ̀rẹ̀ wá sí ní siratul mustaqima máa fi bẹ̀rẹ̀ wá sí ẹ̀yọ̀ mọ̀ sí ọlọ́run ẹ bá ń gbọ́ lọ́wọ́ bá tóbi gbogbo nǹkan tí anabi máa fi ń bẹ̀rẹ̀ wáàsí la fi ń bẹ̀rẹ̀ wáàsí bí rọ́ìdù tó yẹ yóò sì jókòó òun ló fi bẹ̀rẹ̀ wáàsí chairman òun ló fi bẹ̀rẹ̀ wáàsí èmi náà òun la fi bẹ̀rẹ̀ wáàsí òun náà wọ́n ń pè ní kíni khutbatul hajj àfa tí o bá ti mọ̀ kó lọ mọ̀ ẹ download ẹ lórí nẹ́ẹ̀tì hutubatul haja yóò sọ̀kalẹ̀ àyà bíi mẹ́ta àti nǹkan bíi mélòó kan náà ni tànà bíi máa fi naam tọ́ tó bá ti wo sídì yìí náà yóò rí tànà bíi máa fi bẹ̀rẹ̀ wá sínú bọ̀tà àfa lẹ̀ Yorùbá wọ́n ti ní logo tí wọ́n fi ń bẹ̀rẹ̀. Allahumma ftah lana kitabaka àdúrà ni wa sunnata nabiyyika gbogbo ẹ̀ náà àdúrà ni táfà mi bá ti wá lò ó kí ló dé tẹ̀ lò ó lógo táfà tiwa ọ̀hún ṣe bí àdúrà ni kò sẹ́ni tí ò lè lò ó táwọn afáwa táwọn sì máa ń lò ní níbi tafsir wa idha qara'ta al-Qur'an ja'alna baynaka wa bayna alladhina la yu'minuna bil-akhirati hijaban mastura so n táwọn afáwọn àgbà rahimahullah tó máa ń lò níbi tẹ̀fsíìrù nù àwọn ọmọ ilé kéwù la fún un ní tẹ̀fsíìrì pé ó ẹlòmíì ti dìdìkudì wá bí tẹ̀fsíìrì pé ọ̀ nírí wí ọ̀ nírí ké àmọ́ hijaban mastura ẹlòmíì ó sì fi inna allah astafa adama wa nuhan yóò fi bẹ̀rẹ̀ ẹlòmíì kulil hamdulilayi wasalamun ala ibadihi alladhina astafa allahu khairun ntẹ́lòmíì ó fi bẹ̀rẹ̀ nù. No bẹ́ẹ̀ lomi bá sì yí òun gbajúmọ̀ òun gbajúmọ̀ <laughs> bẹ́ẹ̀ lomi bá sì bẹ̀rẹ̀ tí ó bá parí àwọn àfa àwa kan wàhálà kọ́dí sábà kọ́tì táwọn ti gbọ́ wàhálà kọ́dí sábà kọ́tì wà á sì parí nù ẹlòmíì sì ní ṣubú ha náà ńlá bàbá ti gbọ́ báwọn wà á sì ṣe kíni wà á sì parí nù bí wọ́n bá sọ pé nísìnyí bí wọ́n bá sọ pé àtikẹ́ àtọ́là tó pé kọ́lọ́n bá fi ṣe fún chairman mi ọ̀nà àyè ah, ṣe tẹ̀lé lọ́gùn lágbájá ọ̀hún ìbádùá ni àti kí àtọ́là tó pé kọ́lọ́n bá fi ṣe fún chairman mi akóredé so tó bá ti jẹ́ pé afẹ́ ṣe tètò ànábì ṣe khutbatul haja ó ní kí a máa lò tọ́ wọ́n ti fún mi ní time. nílẹ̀ yorùbá àfẹ́ ìnáwó wọ́n máa náwó fáfáà ni lẹ̀kùn àfa yìí ṣe kíni lẹ̀kùn àfa yìí ṣe kíni kéédógbà lẹ̀kùn àfa máa ń ṣe kíni ni lẹ̀kùn àfa máa ń wọn gbẹrù yẹn nílé àfa wọn máa ń ṣe kíni wọn máa ń sọ ẹrù kalẹ̀ ni àfa fún yẹn mílíkì àwẹ̀ wọn máa ń fún àfa mílíkì àwẹ̀ ni so àmọ́ ọ̀nsálà Muhammad ajiwada ma yakun anabi a máa bonya wa ajiwada ma yakun fi ramadan tó bá tó a ramadan anabi kò síbi tí ọ̀rẹ́ rẹ̀ dé gẹ́gẹ́ bí o ti síbi tátẹ́gùn rẹ̀ dé sallallahu alayhi wa sallam anabi àfa yìí ṣiṣẹ́ ńlẹ̀ yorùbá àfa àti bá tó ń ṣiṣẹ́ falibarika sí kéwu rẹ̀ ni afa àti wọn ní petrol filling station kéwu rẹ̀ ò tó jẹ ni àfi káfọ jókòó jálàbí bẹ́ẹ̀ sì ni àwọn àfa sunna tó gbajúmọ̀ nínú àwọn sálàf wọ́n pọ̀ àbí nínú àwọn àfa ọ̀dẹ̀ wọn lẹ̀ yorùbá náà nínú àwọn àfa sunna àrí aláró nínú àwọn àfa yàtọ̀ sí aláró tiwa yìí o àrí ẹni tó gbajúmọ̀ bíi sọ̀báàg aláró asọ̀báàg àrí kátìbí tá à ń pè ní alwaraq àrí alhayyat tó ń bá pè táwọn ẹ lọ àdàfà àdàfà télọ̀ torí iṣẹ́ tí wọ́n ń ṣe ni wọ́n fi ń pè wọ́n kò sí àáfàá náà lónìí tó bá jẹ́ àáfàá ńlá tó bá tó wá sí ṣọ́ọ̀bù ọlọ́run ò fàlùbáríkà sí kéwù rẹ̀ ọ̀dọ̀ akéwù tó akọ́sẹ́ ìdí ń jẹ́ oúnjẹ haramu nù lẹ́ẹ̀fì ráwọn ọmọ ti wá tó láwọn ń ṣe súnà tó sì wá lè kéwù wàláhì omi ń lọ sẹ́nu wọn lèmi máa ń sọ fáwọn ọmọ wa míì tó wà yunifásitì tó jẹ́ pé ẹlòmíì ní bàbá rẹ̀ ń ràn ní àbí wọ́n ń ràn kí ló ń wá bí jálàbí yìí nísìn wò lágbájá míǹtì rẹ ni ntọ́ ń ṣe lòun náà ń ṣe bírí kò sẹ́ni fi ràn rẹ̀ kò jẹ́ aráàmù bí wọ́n ṣe ń jẹ́ yìí gbogbo tí wọ́n ń jẹ tọ́ ọlọ́run fi ràn rẹ̀ lè ké wọ́n padà jẹ́jọ́ rẹ̀ níwájú ọlọ́run ẹni àfa àbó làfa òsùnà máa ń ṣe bírí kò sẹ́ àfa ẹ dákun so àfọ àfọ gbọ́dọ̀ ṣiṣẹ́ ọwọ́ nílẹ̀ yorùbá àfa nílẹ̀ yorùbá olùlẹ̀ntìlẹ̀ kí o rẹ̀ pọ̀ sanawula ní primary one àbí ní jss one kún tó one thousand kún mọ́ rìbọ́ọ̀dù mọ́ kún mọ́ gbọ̀ntà àfahàn bá wí mọ́ ilé kí o tó lálùbárí kànú àwọn èèyàn náà sì tó máa mú wọn lọ́bẹ̀ dáhùn sí pé wọn ò àfa kan bó o lè ṣe fẹ́ kó èèyàn five hundred èèyàn seven hundred bóòlù àfa kan sì fẹ́ kọ́ gbogbo eléyìí o ẹ jẹ́ ká ronú sí i àfa òun ni ẹni tí ó bá ṣe wàlímọ̀ ṣáádà kó ṣe fóṣù kan sátidé àti sátidé yìí á ṣe tàwọn kan sátidé àti sátidé tí máa ń bọ̀ á ṣe tàwọn kan àfa náà wà lẹ́ni tá a bá rí gómìnà wá síbi wòlímọ̀ rẹ̀ kọmíṣánná wá síbi wòlímọ̀ rẹ̀ chairman council wá síbi wòlímọ̀ rẹ̀ àmọ́ wọ́n tó ń ṣe wòlímọ̀ tó jẹ́ pé kò sínú àwọn táwọn wí yìí ń bẹ́ẹ̀ kò í ṣe àáfàá nílẹ̀ yorùbá àdúrà rẹ̀ ò tí gbà àáfàá nílẹ̀ yorùbá ọ̀lẹ́ni tí wọ́n bẹ̀ ní hàǹtù àbí wọ́n bẹ̀ ní kúránì ó sì parí kúránì láàrin wákàtí márùn ẹ̀hẹ́n àwọn àáfàá ńlá nù ẹ dákun odidi kúránì kéyìn sì parí rẹ̀ láàrin wákàtí márùn àbí wákàtí mẹ́jọ sí àáfàá lílé yìí ìwíkíwì kọ́hún ilé àáfàá nílẹ̀ yorùbá òun wa tí èyí wá mọ́sálásí tí máa ṣàdúrà nù lé tí sì máa kírun nù lèmi máa fi sọ níbi programu kan tó kọjá lọ ńgbà kan àdẹ̀lẹ́ ló ṣẹ̀rẹ̀ yìí ìpè àáfàá tẹ́ ẹ̀ bá ti rí mọ́sálásí tí mọ́sálásí súnmọ́ ẹgbẹ́ ilé rẹ̀ tí sì ń gbọ́ tí wọ́n ń pèrun wàláhì kì í sàfà wàláhì kì í sàfà wàláhì kì í sàfà ẹ yọ kó nù àfa ẹ sírò rẹ̀ sàlùfà gbogbo àfa gbogbo là ń wí láì ní ìyọsílẹ̀ tẹ́ ẹ bá ti rí i tó ń ṣe Allahu Akbar tó sì ń délé rẹ̀ tí ń gbọ́ tó wá ń kírun nù ilé rẹ̀ tí ò jáde lọ kírun jàmá kìí sàfà àlùfáà ni àmọ́ àfa ńlẹ̀ Yorùbá especially chief imam chiefu imam wọn ó tẹ pọ̀ sọ́dọ̀ chiefu imam ò ní jáde lọ kírun torí pé chiefu imam imam la ima òun ni imam gbogbo àwọn imam tí tò síwájú tó bá sì fẹ́ kí ráàtì bí bóyá òun kọ́ ni ráàtì bí so yóò wá yóò wá dé dàlúrà pé kó tò sẹ́yìn àá èmi chiefu imam bóyá òun ní sè tó wá tò sẹ́yìn sẹ́yìn lè mọ́mù kan rárá kàkà bẹ́ẹ̀ kálukó yà kìtì ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni eléyìí òun èsè chiefu imam. Chifu jahili leléyìí o chifu jahili leléyìí o ah torí ìwọ jẹ́ chiefu imam lọ́ọ́ fi wá jáde lọ kírun jàmá ah, ah ànábì chifu imam ọ̀lẹ́yìn gbogbo chifu chifu. ó kírun lẹ́yìn Abubakar àwọn àìmọ̀ ìyókù náà wọ́n yan imam wọ́n sì ń kírun lẹ́yìn wọn àwọn náà sì ń ṣáájú kírun jímọ̀ wọ́n ń ṣáájú kírun yídì ewu àǹtí ẹ chiefu imam so ẹja change eléyìí siratul mustaqim ń sọ pé ká chẹ́ǹjì rẹ̀ kódà kó jẹ́ pé à ń ka kurani lọ́wọ́ náà má ti pèrún ẹ̀ pàtì ká lọ kírun àfáà mi bá tẹ̀ ní kó ká lọ kírun jẹ́mọ́ yóò lóhùn sùn lọ́mọ́ ṣé o mọ̀ pé nọ́ọ̀mù alimi afudọ́lù mẹ́ni ìbádàtì lè já ilé gbogbo oorun tẹ̀ ń kírun kò lọ́lá tó oorun tó ń sùn kí ló dé torí pé ní oorun tá àfa bá ń sùn ó lọ́lá ju ẹ̀sìn tẹ́ ń tí èsì àfa bá ń sìn lọ àfa ẹ̀ lọ chéńjì rẹ̀ àfa ńlẹ̀ Yorùbá òun ni àfa tó bá wú bẹ́ẹ̀nbẹ́ẹ̀ tó ṣe lèkètè tó ṣe pèlè mọ́ àmọ́ tí irú wa tá a ṣe pẹlẹbẹ especially <laughs> especially rọ idu tó bá àfa mọ́mí nìsín wàá lọ kó sọ alukurani látòkèdélẹ̀ tó mú sanadu àdìsí wa tó mú kárẹ́jọ ẹ̀ sáfà wa lè léyìí tí o tóbi dáadáa yìí wàláyé ibi tẹ́mi gbọ́ wàláhù àlàm bóyá òótọ́ ni bóyá arọ́ ni wọ́n ní kódà àwọn ọmọ yìí wọ́n tún wá ń lò mọ́ wú nǹkan tí ó fi máa tóbi torí kíni tó bá yọ sí ìta kí wọ́n fi lè mọ̀ pé ẹ́ẹ̀ káì <laughs> gèlètè rẹ̀ gán tó làáfàá ẹ àfa ọjọ́ lẹ jóra rẹ tó bá yẹ pé ọ induce ara rẹ kọ́ liver wú ni ọjọ́ lẹ ọjọ́ àárẹ̀ ni àárẹ̀ ni so èyí wọn sì nù ìjà àfa kankan káfó tó wà máa lo máa wú kó lè bá wú tọ àfa òun náà ni ẹni tó jẹ́ pé ní. Uh, uh, àáfàá ni ẹni tí àwọn èèyàn ńláńlá bá ń wá wálé bíi gómìnà nílẹ̀ yorùbá ọ̀rẹ́ mi kan Dr. Ishaq Yusuf àáfàá sunna tó jẹ́ chairman prigi board ní Abẹ́òkúta ó sọ fún mi ó ní àáfàá gbà kan ní Abẹ́òkúta wọ́n ti kú ní ìsìn ọlọ́run kó bá a kẹ́ wọ́n á rí àáfàá yìí òun sì ti Saudi ní dé ń tòun bọ̀dà àfáàyè láìkì rẹ̀ gbogbo wọn láìkì rẹ̀ torí bó dúró dédé wọ́n máa ń wálé rẹ̀ gbogbo yẹn wọ́n máa pé pé ah lágbájá ní wọ ilé àfáàyè a jẹ́ pé dókítà tó ṣe é dé a jẹ́ pé àfáà ńlá lòun náà o tí àfáà lágbájá fi wọlé rẹ̀ so àfáà nílẹ̀ Yorùbá ni ẹni tí àwọn ọlọ́lá nínú àwọn olówó nínú àwọn olóṣèlú tí wọ́n bá ń wá wá kódà kó jẹ́ pé ń dìgbẹ́ fún wọn náà ni ó sì ń parọ́ fún wọn náà ni àfa lẹ́yìn tí ó bá ní karama tí karama rẹ̀ pọ̀ ká yanturu káàkiri tòní òjò máa rọ̀ òjò sì ń rọ̀ ó rìn lórí omi òjò máa rọ̀ òjò ń rọ̀ ní à tá a fẹ́ ṣe wá sí òjò gbọ́dọ̀ rọ̀ òjò sì rọ̀ mọ́ àfáànù bójò bá ń rọ̀ lọ́dọ̀ tí wọ́n ń ṣe rátúlù mọ̀sákìmì á ta tẹ́ǹtì ni kójò máa rọ̀ débi tó bá fẹ́ rọ̀ dé àbí ká wọnú mọ́sálásí àbí ká ta tẹ́ǹtì so àfáànù lẹ Yorùbá òjò máa rọ̀ òjò ilẹ̀ dòkè òkè dilẹ̀ báyìí máa ṣe báyìí máa ṣe òun ni àfáà ní ọ̀dọ̀ Yorùbá kódà ń bókù sọ̀rọ̀ ibi tẹ́ fi mọ̀ pé àfáà ń àfáà ńlá ni kódà nákàlí rẹ̀ tó sọnù tó wọn mọ́bi tó sì sí ó wá ní ẹ lọ bá òkú àfáà wọn wá lọ bá òkú àní ń gbọ́ nákàlí mi tí mo fún ọ ń bolówó à ọ̀nà àà sáfà alágbájá nu bẹ́ẹ̀ ni èmi ni lọ wo mi báyìí ọba nákàlí rẹ̀ ń bẹ́ẹ̀ Allahu akbar àwọn àfáànù àlìjẹ̀nù gbogbo ẹ̀ kò sínú àfáà ẹja ronú ẹja ronú sí nǹkan tọ́lọ́run àtànẹ́bì rẹ̀ wí so léyìn wọn ìṣàfà àfáà nílẹ̀ Yorùbá òun ni almasum ẹni tí ò gbọdọ̀ ṣàṣìṣe tó jẹ́ pé gbogbo ohun tó bá wí òun lọ́nà eléyìí wọn ìṣàfà àmọ́ ilẹ̀ yorùbá àáfàá ni ẹni tó jẹ́ pé gbogbo tó bá ti wí correct alẹ́ ismatu lahu so torí ẹ̀ ni wọ́n fi máa sọ pé ràlíyàlláhu ta'ala ni wọ́n máa dá akọ rẹ̀ àáfàá alágbájá ràlíyàlláhu ta'ala ni ọlọ́run ti yọ́nú sí ọ̀hún ọlọ́run ti yọ́nú sí rárá o hafizahulahu ni tí o bá ti kú tó bá ti kú rahimahulahu àbá àfa àwọn alágbájá ẹ bá ń ra dí àwọn ẹ sì wá dákẹ́ ẹ bá ń ra ilé àwọn dáadáa radiyallahu ta'ala ni o àwọn sahaba nabi là ń ṣe radiyallahu ta'ala ni o fún gbogbo àwọn tábì títí dórí àwọn àfa àwa tí wọ́n lọ rahimahullahu ni onsenla muhammadu nìkan ni sallallahu alayhi wa sallam gbogbo àwọn anabi yòókù ni alayhi salatu wa salam ṣùgbọ́n lọ́dọ̀ àwọn àfáà yìí rẹ̀lẹ́ aláwọ̀ tààlà aníwò ni ṣùgbọ́n èyí tó dáa jù òní pé ní rọ̀jí aláwọ̀ tààlà aníwò fáwọn sàhábà sallallahu alayhi wa sallam fanabi alayhi salatu wa salam fún àwọn òjíṣẹ́ ọlọ́run rahimahullah fáwọn àfa wa àwọn míì tí wá sí ìlú aleyhi salatu wa salam wọ́n lò fún imaamu ali àti àwọn baadun min alilbait apá kan nínú àwọn alilbait wọ́n ń lò fún wọn bẹ́ẹ̀ náà ni àwọn kan tó ń pera wọn ní àwọn ń tẹ̀lé ànábì míì tuntun tó ṣẹ̀ṣẹ̀ dé so ànábì tó kú sí ànábì sálángá so àwọn náà máa ń sọ aleyhi salatu wa salamu fún òun náà tí gbogbo mùsùlùmí sì ti sọ pé wọ́n ń ṣe mùsùlùmí kódà ẹ̀ má jẹ́ wọ́n wá hajj má pẹ̀lú orúkọ wọn tí wọ́n ń jẹ́ yìí àfi tí wọ́n bá change orúkọ lókù so àwọn náà máa ń ṣe aleyhi salatu wa salamu fún naam àfáànù ńlẹ̀ yorùbá torí àsìkò tí wọ́n ti wá fún mi but lọ́dọ̀ àwa ọmọ kéwú náà àwa náà ń rìn sí àwọn mistake kan tó yẹ káwa náà ò tún ṣe tó yẹ ká fẹnu ba òun náà torí àsìkò lọ́dọ̀ àwa tá à ń ṣe súnà náà ó yẹ ká mọ̀ pé ẹ̀ńtà lè pè láàfáà òun lẹ́nu tó lo súnà tó ké súnà tó ń lò ó bó ti yẹ kó lò ṣùgbọ́n lọ́dọ̀ àwọn apá kan nù wa náà tọ́básá ti rí téèyàn bá ti nírùngbọ̀n àbí tí ṣòkòtò rẹ̀ bá ti fò sókè mashallah àfààní àbí tó lè dáhùn fatiwa ìbáàṣe látòrí íńtánẹ́ẹ̀tì so àfàá náà ní lọ́dọ̀ tiwọn náà eléyìí ń kì í ṣàfà o tá a fi mọ nǹkan tí ń wí àti sánádù rẹ̀ lọ́dọ̀ tiwa náà àwa náà máa ń sábà ń ṣe mistake àwọn apá kan nù wa máa ń ṣe mistake mistake táwọn apá kan nù wa máa ń ṣe tá a sì máa ń correct wọn ó ní pé àwọn bàbá wa tó ti kọjá lọ àbínú àwọn bàbá wa tó wà láyé tá a sọ pé kò sí isma ìyẹn pé kò sí àìlèṣiṣẹ́ fún àfa kankan kùdìẹ̀kùdìẹ̀ tó bá kù nù ọ̀rọ̀ àwọn bàbá yìí òun ni ó gbé kalẹ̀ ní òfìsì yóò máa wá làákọ̀ mọ́ wọn lórí yóò máa lànà wọn eléyìí àṣìṣe ni o gbogbo ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ nú àwa tá a sọ pa ń ṣe tẹ̀lé súnà kó bẹ̀rù ọlọ́run kó má sọ àwọn ṣàbáàbù nù kó padà kó ń bi mọ́nájì yẹn mọ́nájì tí ò dáa ni ọ̀nà tí ò dáa ni torí pé àfa alágbájá ti mú tẹ̀sùbá àdáni ó ti wá di kẹfìrí ó ti wá ń lànà rẹ̀ ó ti wá di èrò ná torí pé kò ti nírun gbọ̀n torí pé ìyàwó rẹ̀ ò ti bójú ó ti dèrò náà rárá o kìí ṣèrò náà o àwọn náà gbìyànjú ibi tí mà dé àwọn náà ṣiṣẹ́ débẹ̀ àwọn tí wọ́n ti lọ ọlọ́run kò kẹ́ wọn àwọn tí wọ́n ṣẹ́kù á padà máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti sanad á máa fi yẹra wa ni wàláhì wọn ó sì máa gbà tá a bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ yìí sọ. mo rántí nínú programu àdẹ́lílù ṣẹ́rẹ̀ nínú rédíò. No nígbà tá a bẹ̀rẹ̀ sí ní sọ àwọn kinní tó fẹ́ jẹ́ àjòjì lára wa especially àwẹ̀ arúgbó nígbà tó di inú àwẹ̀ arúgbó àwọn èèyàn wá sílé rédíò ìpè kí ló dé tẹ̀ fi gbarú àwọn èèyàn báyìí láàyè kí wọ́n máa sọ̀rọ̀ ìyẹn pé ó ti yàtọ̀ sí níta bá ń lẹ̀ àmọ́ wọlé láìlham mò ń wá ń júwe tíra pé ẹ lọ kinní báyìí almawduat libn aljawzi mo wá sọ fẹ́ntì ń ta pé dákùn wàláì tíra àwọn tán gbogbo àwọn àfa wa ni kálukú náà wàá mọ̀ ìpè ní ọ̀nà ni wọn ò rí i tẹ́lẹ̀ ní tó bá rí wọn ó lò kí wọn lóde tí wọ́n dé tó wọn ń ṣe pèlè wọn àbí wọn kó gbogbo wọn sínú náà ìwọ lọ dáná ni àbí tó tẹ wọn rí wọn fín pé lágbájá ṣe lágbájá wàláì kò mọ nǹkan kan jáì ló ń jí dán jí dán jí dán ìwọ ni ẹni tó bá tẹ̀lé òun ìwọ nìkan ìwọ ni alimun jidan jidan jidan ẹni tó bá ti wá kálàfà rẹ òun ni jahilun jidan jidan jidan ọwùwà yashab ṣe pẹ̀lẹ́ wàmọ òtí tún minal ilmi ìlà qalila kí lọmọ náà kéwù gbogbo wa náà à ń dúpẹ́ fọlọ́n sẹ̀sẹ̀ ń fi súnà mọ̀ wá ni àwọn àfáà yìí kadhalika kuntum min qablu famanna Allahu alayna ọlọ́run ló ṣàánú tiwa lónìí ká gbé irú ìgbésẹ̀ báyìí ló fi fà á àwa yìí tá a jòkó yìí àgbárígìdòmọ̀ àti abdulrahman imam àti gbogbo àwa yòókù náà gbogbo àwọn bàbá wa ń tá a bá lọ́wọ́ wọn ni tẹ́ ẹ bá wa lọ sí family house ẹnì kọ̀ọ̀kan wa àwọn kinní yìí sì tún ṣẹ́kù ń bẹ́ẹ̀ tẹ́ ẹ bá sì bi àwọn bàbá wa tó wà ń bẹ̀ báyìí kódà àwọn tí e ṣe pa àwọn wọn bí wa lọ́mọ wàláhì wọ́n fẹ́ràn wa ju àwọn ọmọ wọn lọ àwọn ọmọ wọn tí wọ́n bí nú wọ́n fẹ́ràn wa wọn lọ kí ló fà ládàbí ni látọ̀dọ̀ wa sí wọn àpọ́nlé ni látọ̀dọ̀ wa sí wọn ìmọ̀gírímà àgbàlagbà ni látọ̀dọ̀ wa sí wọn àmọ́ ntọ́ bá ti jọmọ́ mọ́ni hajj pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ a bàbá bọ́lá òsì ti wá wí ni o tẹ́ ẹ̀ bá lè ṣe ẹ dákun ẹ yọ̀ǹda fáwọn àbúrò mi kémi àtàwọn àbúrò mi kájọ mọ́ ẹ ṣe ṣé báwo ni ayọ̀ǹda yín ẹ máa ṣe lọ ló bá parí ẹ fà wálẹ̀ lọ́mọ wa ṣe ṣépèlé àwọn bàbá tó wà láyé àbáwọn tó ti lọ ẹja change mọ́nájì wa gbogbo àwọn àfa tá à ń pera wa láàfáà nínú àwọn shabab nínú wa náà ẹni tó bá ti ṣe kùtàyíbát àti malzamat àwọn tíra malzama kéékèèké kan àwọn kùtàyíbát kan tó bá ti ṣe ó ti àfa sunna ó ní wọn mọ̀ pé ní a kódà ó ti ṣe tíra ẹ sars lágbájá ti ṣe tíra ẹ lọ rà ẹ lọ ni a a ẹ já ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àbí ẹni tá a lè sunna ẹ lẹ́ni tó bá gbé jáde ọjọ́ mẹ́ta ogójì ọjọ́ òun là fà ẹ̀ ráwọn èèyàn yòókù tó ń kàn ṣe kọ́lọ̀ láwù ká ọlọ́lá ọ̀ṣun lábẹ́ léwu wọn yìí sàfà ẹjá wa náà chẹ́ǹjì manhaji wa ní ìparí a jẹ́ pé èyí lè padà síbi tí mo sọ mọ́ láti tún manhaji ṣe mo ní àwọn tàùsíyàtì kan tí àfọ̀ fún mi ní ẹ̀dá kan fún mi ní ìṣẹ́jú mẹ́wàá sí òun ni pé ká chẹ́ǹjì manhaji ilé kéwú a ní à ń fẹ́ àfa sunna àbí ẹja adálé kéwú sunna lẹ́ẹ̀ Taba ti dálé kéwù súnà lẹ a rí àfa súnà tí ó máa lo ntànàbí wí ẹja change àwọn sílábọ̀sì wa àwọn sílábọ̀sì wa nílé kéwù wa ẹja fi òyìnbó kún tàbá fòyìnbó kún tí ò ní pa kéwù lára òyìnbó yẹn yóò máa ran àwọn ọmọ wa lọ́wọ́ àwọn tó wọn lè lọ sí north tó jẹ́ pé south bíbá yìí náà wọ́n wà yóò jẹ́ kó máa lè rí yunifásitì wọ̀ yóò sì jẹ́ pé kó máa rí àwọn ẹ̀kọ́ tó péye kó máa ké kò sí ọmọ náà tó ń ṣe jálàbí tó ń ṣe bídíà ẹ rí tó bá ti dé yunifásitì wàláyé yóò dínkù tó bá ṣe masters yóò dínkù tó bá ṣe phd yóò dínkù tó bá di professor yóò dínkù ẹ lè rí professor kan nínú gbogbo àwọn tó ń ṣe arabic àti islamic kó mọ wá di náà kàlí káàkiri wàláyé ẹ lè rí ẹ lè rí nínú àwọn doctor ti díẹ̀ díẹ̀ síkù lára rẹ o bọ́tẹ́ ẹ lè rí professor kan tó ṣe arabic especially arabic ó wà ní islamic náà o but arabic tí ó ẹwà rí tí ó mọ dínà kàlíkàkiri kò ráyè rẹ̀ mọ́ kò ráyè ti gbé rẹ̀ mọ́ ọmọ kan ní ọ̀dọ̀ mi ní alikima university ó ń ṣe báṣu wọ́n fi suratu yasin ló mú ló fẹ́ fi ṣe rìsáàcì rẹ̀ ló bá lọ kó gbogbo nǹkan táwọn bàbá tèmi máa ń wí táwọn náà rí nu tíra tí wọ́n kọ́ lẹ̀ sínú tíra àti táwọn bàbá tiẹ̀ náà ń wí tí wọ́n rí nu tíra tí wọ́n kọ́ lẹ̀ ló bá kó wa bá mi mo ní sọrí gbogbo ntọ́ wí àwọn bá tèmi máa ń wí bẹ́ẹ̀ bá tiẹ̀ náà sì máa ń wí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí student yín wàá fún ọ ní kí ọ wà lọ ṣe tàkàríjù àwọn àdìsí yìí fúnra rẹ ìsìn ní yahoo tíra so fúnra rẹ náà lọ lọ sórí net ọ sì báyìí ọ sì báyìí tó bá ti rí lọ sí maktaba maktaba alihikima university òun ló ní tíra arabic àti islamic jù ní gbogbo university nàìjíríà gbogbo ẹnu ni mo sì fi wí maktaba alihikima university nìlọrin library wọn òun ló ní tíra tí wọn kọ pẹ̀lú arábíkì àti tó jẹ́ pé ó ń sọ̀rọ̀ arábíkì àbó ń sọ̀rọ̀ nípa islamiki mo ní tọ́ba tí wàá rí bẹ́ẹ̀ hùn nítorí lórí nẹ́ẹ̀tì lọ maktaba ló bá lọ lẹ́yìn oṣù kan oṣù méjì ló bá dé ó ní akaramakala àdìsí yìí dọ̀yìfù mọ̀ ni eléyìí mọ̀ọ́dù mọ̀ ni eléyìí mọ̀ ni alhan nísìn ọ ti mọ̀ pé àwọn bàbá wa wọ́n try ní tí wọ́n rí àwọn náà rí inú tíra ni àmọ́ àdìsí ọ̀lẹ́ àdìsí tá a gbélé ẹ̀rọ ìwọ náà tó bá wá délé sọ fáwọn bá mi tiẹ̀ èmi ti sọ fáwọn bá mi tèmi tí wọn náà bá délé ìwọ náà sọ fún àwọn bá mi tiẹ̀ ọ rí i pé tó wáyé pé wọ́n lọ sọ fáwọn bá mi tiẹ̀ ládùúgbò rẹ wọn ò ní sọ pé dr kakuri kan ló wá dé ló wá ń jà lùbáríkà bá mi tiẹ̀ ládùúgbò tiẹ̀ sọ ma pé wọ́n lọ sọ fáwọn bá mi tiẹ̀ ládùúgbò rẹ bó ti rí náà so ẹ já change syllabus tá a bá change syllabus ẹ bẹ̀rẹ̀ látòrí tẹ̀fsírì tá n ké ẹ já mú tẹ̀fsírì Ibn Kathir àwọn tẹ̀fsírì lìṣáárì tẹ̀fsírì sufi tẹ̀fsírì táwọn bàbá wa ń lò ń jọ̀hún bíi sọ́wí bíi jàlálẹ́ni àwọn tẹ̀fsírì tó dáa náà ni ṣùgbọ́n àwọn àkíyèsí wà ń bẹ so tẹ̀fsírì tó dáa jù Ibn Kathir ni àti àtẹ̀fsírì bil ma'thur so ọ̀rọ̀ ìsáàbù la sì ti sẹ́lẹ̀ kan ìsáàbì tó bá ti kúrò ní ìsáàbì two plus two ọ̀ lè mọ ìṣirò tó àwọn mathematics nísìn tawhid akida wa ìṣirò náà sífàtà lillahi ẹja ẹja tún sílábọ̀sì tawhid ẹja tún sí so tawhid akida níbi muqaddimatu risala kan àbí muqaddimatu risala ibn Qayrawani akida ni ẹja lọ kí ayọ̀jẹ̀ ò change àwọn sílábọ̀sì wa. Ah, kó má jẹ́ àsàn lárúbáwá àwọn tá a bá kéwú lárúbáwá là máa mú súnà ńkọ́ ó máa ń sọnù pẹ̀lú wa ẹ jẹ́ àmójútó súnà síra ànábì ìtàn ànábì kèé tẹ àyè gbọ́ kèé dún ẹ jẹ́ tàn ó máa dún kó pé àwọn ọmọ wa gbogbo àwọn tó ń play ball lọ nísìnyìí kò sí tí wọn mọ provide rẹ̀ tí n bá ń gbọ́ táwọn ọmọ bá ń sọ báyìí pé lágbájá báyìí ìyẹ̀wò báyìí ní ń gbà ibi ìní ti ń gba bọ́ọ̀lù tẹ́lẹ̀ ibi ìní ah mélòó lọ́mọ nínú síratu sahaba mélòó lọ́mọ so tírà arrohikil matum ẹja mu ẹkọlẹ arrohikil matum ẹja ma ké lásùbà ká ma ké lẹ́yìn alásàrì bọ̀mọ́ Bukhari àti Muslim tá a ma ké àti suwarun min hayati sahaba gẹ́gẹ́ náà ni nípa àmọ́kọ́ àwọn tírà méjì kan wá sẹ́rí tírà yìí tàlímù bàbá oní fídíò tàlímù mú tàlímù táǹkì tẹ́lẹ̀ ta'alimul muta'allim fi tariki ta'alim fi tariki ta'allum tí a fa àwọn Zarnuji ṣe sẹ́yìn tó bá wà edited bí irú eléyìí muhakkok òun ló yẹ ká máa lò torí àkíyèsí pọ̀ nù ta'alimu púpọ̀ tó pọ̀ o àwọn àkíyèsí tó pọ̀ nbẹ́ o má àlámà ní harfan tó gbogbo eléyìí o tá a bá mú ètò wà edited a rí i pé ní yóò yóò yóò rọrùn lẹ́yìn náà níbi fíkì wa hajj tó lọ gbẹ̀yìn yìí tíra kan tíra náà mo sì mú wa tí kéwù rẹ̀ ni mo rí tí mo rà àtọ̀hún ni mo ti ń sọ fún Dr. Alaro tí mo rí mo ní ah ah Alaro kai ọlọ́run sáfìwọ́ ṣe sábàbí sunna ní Nàìjíríà yìí so tíra yìí náà ni fikihu libadat almusawwara ó ní bí mo ṣe rí yìí ni bí mo ṣe rà á ni baba tọba gbé kámẹ́rà rẹ̀ sí ọ́ rí i pé gbogbo tíra náà tọba fi kámẹ́rà rẹ̀ sí fọ́tò àti kéwúlò wà ń bẹ ó gbé láti bí àlùalá irun zaka hajj ìwẹ̀ gbogbo ẹ̀ ló wà ń Dr Abdullahi ibn Salim ba hammam ló ṣe mo bá dé ilé ọ̀gàn díẹ̀ ẹni aláró ọmọ tó ń ṣe kíní torí pé ní tíra yẹn ẹni tó ṣe nù but Dr aláró òun ló wá ṣe agbátẹrù rẹ̀ ó wá gbé fún kanú àwọn ọmọ wa tá à ní Kamaludin Abiodun Ajijọla Ajijọla akéwù tó wà ní Malaysia nísìn ọlọ́run bá ṣe dáadáa fún kóònù parí láyọ̀ àtàlàáfíà microbiology ló kà àmọ́ ń pa pé à ń lọ ilé kéwu akóredé akóredé ilé kéwu aláró nkankan àfa lòun náà òun ló wá translate yìí arabic yìí òun ló translate ẹ̀ sí english so àwọn tó wá gbà tó wá translate ẹ̀ tán dr aláró ó review rẹ̀ àti ẹnìkan tá à ń pè ní ọ̀gá wa ní ilé ìwé wa ní al university tá à ń pè ní dr abdulrahim kájọgbọ́lá ọmọlọ́ṣọ́ ní department of English àwọn ni wọ́n wá review rẹ̀ tí English wá ní ìyẹn pé gbogbo tíra tá a mọ tá a ń dakọ látẹ̀kan àti èyí tí ń tún darúkọ àwa tá a bá mọ kí ó à lè mọ ṣùgbọ́n àwa tá a bá ti jáde only secondary school a lè mọ eléyìí eléyìí wọ́n ń ta Nàìjíríà ìmọ̀ iye tí wọ́n ń ta so Dr. Alaro ti ó ṣagbátẹrù rẹ̀ bí wọ́n ṣe kó dé Nàìjíríà ọlọ́nkọ́ bá san lẹ́sàn dáadáa àtòun àti ẹni tó ṣe Dr. Abba Hammam àtẹni tó translate rẹ̀ Kamaludin Ajijola akéwò àtàwọn tó ń review rẹ̀ Aláró àti Dr. Ọmọlọ́ṣọ́ orúkọ ìwé náà jẹ́ ní Lárúbáwá fikiul ibadat al in English illustrated jurisprudence of acts of worship so tá a bá ti dé library àwọn tó ń ta a rí ń bẹ so ní gbogbo bookshop a rí ń bẹ tọ èyí tí mo wá fẹ́ mú jáde tírà méjì tí mo fẹ́ mú jáde yìí ìkan alẹ́ má tètè rí bọ̀tà àwọn tó ń ta tíra ń ta náà lè rí tó dípò taalimul mutaalim tariqo taalim ọ̀nà ni hilyatu talibil ilm ti bakra abu zaidi ṣe ó dáa púpọ̀ nítorí wà nù taalimul mutaalim náà ló wà ń bẹ̀ ìyẹn pé bá a ṣe ń di àfa bá a ntí ó máa mú wa dàáfà ntí ó máa mú wa jìnà sí àyìnbá dàáfà ṣùgbọ́n the last one tí mo fẹ́ mú jáde òun mo sọ fún ẹni tó ṣe ọmọ wa náà ló ṣe mo á ní dákun tíra rẹ̀ òun kó wá bíbá yìí lé ni ọmọ wa tá à ń pè ní Habibullah Abdulrahman títí lọpẹ alẹ ẹdẹwì so òun náà ìsọwọ́ kan náà ni wọ́n pẹ̀lú ají jọlá akéwì òun náà à ń lọlé kéwù lágbájá à ń lọlé kéwù lágbájá òun tó wá kéwù sí lẹ́dẹ̀ so òun ló wá ṣe tíra kékeré yìí so tọ́píìkì rẹ̀ ó ṣe déédéé nǹkan tá à ń tìrìtì lónìí ìyẹn ni pé man humul ulama ta ni àáfàá ajá pé gbogbo atótónu àtàárọ̀ á rí níta lọ́dọ̀ ọmọ kékeré kan ó wà níta so manihumul ulama ta ni àáfàá mo sì ti sọ fún un pé iye owó tó ń ta tẹ́lẹ̀ mọ́ta ń bẹ̀ lónìí lónìí èmi ò mọ iye tó ń ta ọ àmọ́jẹ́ ó dínkù bẹ́ẹ̀ náà ló sì ti fẹ́ máa ta tá a bá dé ta tá a bá ma gbogbo àwa tá a bá ma kéwú àbá lẹ́yìn tó ma kéwú ń lé kára àmọ́ àwa tá a ma kéwú àti sọ fún wa illustrated usefulness yìí of act of worship á bá òun ní ìta mo rò pé ní a máa dúró ní ibi báyìí láti wá dúró èmi máa ń sábà ń sọ àwọn èròjà tá a fi pẹ̀lú wáàsí fún ẹni tó bá mú báyìí rò dání àbẹ́ni tó bá ń wò nílé tóun náà bá fẹ́ ṣe research number one afatul ilm muhammad sa'id Roslan. number two ihya ulumuddin number three الآداب الشرعية لابن مفلح نمبر 4 تذكرة السامع والمتكلم في آداب العالم والمتعلم في أدب العالم والمتعلم لابن جماعة الكناني نمبر 5 التربية الإسلامية 6 تعليم متعلم تعاف في هلاك تزرنوجي 7 جامع بيان العلم وفضله لابن عبد البر 8 حلية الطالب العلم بكر أبو زيد 9 الضرورة إلى العلم الشرعي بروفيسور صالح سدلان 10 معالم في الطريق في طريق طلب العلم عبد العزيز السدحان 11 نظام التعليم العربي وتحقيقه الشيخ آدم عبد الله الإلوري رحمه الله 12 وقفات تربوية مع سيرة النبوية so for our ọlọ́mọ kí ó tá a bá tún fọ́dà subhanakallahumma wa bihamdik. نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك وصلى الله وسلم على نبينا محمد alhamdulilayi rabi alami wọn kò bá a dúpẹ́ fún àwọn fadilatu doctor abdulrahman ahmed alimam tí wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa kọ́lọ́n kò bá wa dúpẹ́ fún wa. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.